إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته inshallah ta'ala eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn hadith tó wà náà wé 200 golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid tó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀ saudi arabia ló gbé jáde hadith tí àgbéyẹ̀wò lónìí inshallah ta'ala ni hadith ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́rin hadith 67 lóòótọ́ àdíìsì ẹlẹ́ẹ̀karùndínní àádọ́rin àdí sixty five la ṣàlàyé kẹ́yìn sixty six ló yẹ ká lọ ṣùgbọ́n torí ìdí kan àbó míì a ní sọ̀rọ̀ nípa àdí sixty six lónìí àdí nàmbà sixty seven òun ni a máa lọ tó bá yá padà sórí àdí nàmbà sixty yìí nítorí àwọn ìdí kan tí mi ní lè ṣàlàyé báyìí. Ah, hadith ẹlẹ́kẹtàdínní àádọ́rin hadith number sixty seven lọ báyìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé anna wa kafilu li yatimi fil jannati akada wa qala bi isbi'aihi sababati wal wusta ana wa kafilu li yatimi fil jannati hakada wa bi isbi'aihi as-sababati wọ́lẹ̀wòsítọ̀ hadithi yìí bó ṣe máa ní ṣókì ó kó nǹkan tó pọ̀ sínú ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ana èmi wà káfílù lìyàtìm àti alámòjútó ọmọ òrukàn fìlì jannati àmọ́ bẹ́nu àlìjẹ́nà àkàdà báyìí wà kọ́lá wọ́lẹ̀wòsítọ̀ ànábì wa fi ọmọ níka ìfábẹ̀lá tàbí ọmọ níka ìjúwe àti ọmọ níka àárín ó wá fi ṣàpèjúwe. hadithi yìí ṣe pàtàkì púpọ̀ torí wípé ó ń sọ̀rọ̀ fún wa nípa nǹkan kan tá à ń pè ní kafalatul yatim ìmójútó tàbí àmójútó àwọn ọmọ òrukàn fílì mùjítàmà ní àwùjọ wàlá síyàmà fi mùjítàmà í almuslimin níbi pàápàá jùlọ ní àwùjọ àwa mùsùlùmí pàápàá jùlọ ní àwùjọ àwa mùsùlùmí bó tilẹ̀ jẹ́ pé eléyìí gan gbogbo ẹ̀dá pátá ló bá wí ó ṣe mùsùlùmí o kò jẹ́ mùsùlùmí o ṣùgbọ́n lọ́n pé àwa mùsùlùmí ṣàkíyèsí eléyìí dáadáa kafalatul yatim tí a bá wo súra ẹlẹ́ẹ̀kejì nínú Qur'an suratul Baqara àyà igba àti mẹ́ẹ̀ẹ́dógún two hundred and fifteen súra two àyà two hundred and fifteen Allah ta'ala ni yas'alunaka mada yunfikun àwọn èèyàn ó béèrè lọ́wọ́ ààrẹ ànábì pé mada yunfikun kí ni àwọn ò máa náwó sí níbo ni ká máa náwó sí kúl rẹ ànábì sọ fún wọn ma anfaqtum min khairin ohun tẹ bá nánú orí ohun dáadáa fálèlèwàlèdèn kó máa jẹ́ fún àwọn òbí méjèèjì lẹ́náwó fún wàlẹ̀ akọ̀rọ̀bín àtàwọn alásùnmọ́ yẹn làwọn ẹbí yín wálé yàtàmà àti àwọn ọmọ òrukàn wálì masakin àti àwọn aláìní wábìnrin sabil àtàwọn ọmọ orí rìn wà máa tọ́fù alumin khairin èyíkéyìí tẹ́ bá ṣe nínú dáadáa fa inna allaha bihi alim dájúdájú ọlọ́run ọba olékè ọlá nípa rẹ̀ o alimun alámọ̀tánú ní mímọ̀ nípa ẹ̀ eléyìí ó fi hàn pé wọ́n ń béèrè lọ́wọ́ ànábì ọlọ́run ni wọ́n bí pé kí láàmú náwó sí ọlọ́run ni sọ fún wọn àwọn nǹkan tọ́lọ́run káàlẹ̀ ọ̀kan nù wọn ni àlèyàtààmà àwọn ọmọ òrukàn àlèyàtààmà tabawo súra ẹlẹ́ẹ̀kẹrin nínú Quran Sura 4 aya 36 súra ẹlẹ́ẹ̀kẹrin aya ẹlẹ́ẹ̀kẹrin aya 36 ọlọ́ni wàá àbúdùn lọ́ha ẹ máa jọ́sìn fún Allah wala tushriku bihi shay'an ẹ̀ sì gbọ́dọ̀ pa nǹkan kan pọ̀ mọ́ ìjọsìn wa wá àlìdẹ́ yìí ní ihsana àwọn òbí yín méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn wàbìdìlì kórùbá àti àwọn alásùnmọ́ yẹn làwọn ẹbí yín wálé ati àti àwọn ọmọ òrukàn wálé masakin àtàwọn aláìní wálé jáàrídìlì kórùbá àti aládùúgbò aládùúgbò wa dili kóríbá tó jẹ́ alásùnmọ́ èyí tó súnmọ́ wa wàlìjáàrí lè junub àti aládùúgbò èyí tó jìnnà wàsọ́ ìbèbèlè jambi àti àwọn ọ̀rẹ́ mm, olùkótiyé tó súnmọ́ wa àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ àbèlè jambi tí wọ́n jẹ́ alábàárín wa nam wàbìnrin sàbíìlì àti àwọn ọmọ òrukàn kan astafra wabini sabil àtàwọn ọmọ orí rìn wà máa malakat aymanukum àtàwọn ẹni ọwọ́ ọ̀tún yìnyẹn làwọn ẹrú inna allaha dájúdájú allahu ta'ala la yuhibbu kò nífẹ̀ẹ́ sí man kana gbogbo ẹni tó bá jẹ́ mukhtalan mukhtalan subhanallah onígbèéraga fakhur onífàárí hmm. àwọn tó máa ń ṣe ìgbéraga fàáhó tí wọ́n máa ń ṣe fáàrí máa ń ṣe mútòmútò lórí ilẹ̀ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn. àwọn àyà méjèèjì náà tó fún wa láti sọ pàtàkì ìkéni ọmọ òrukàn ní mójútó wọn ìtọ́jú ọmọ òrukàn àmójútó ọmọ òrukàn ìtọ́jú rẹ̀ àwọn àyà ẹ̀rí pé ọlọ́run sọ wọn ó béèrè ká náwó sí ọlọ́run ẹ máa ná <clears throat> tẹ́ náà sí da ọlọ́run lọ ọmọ òrukàn sí wọn ló fi jẹ́ pé muhimu jidan hadith tó ṣe pàtàkì ni ìmọ̀ wa mójútó ọmọ òrukàn yìí gẹ́gẹ́ bó ṣe wà ní hadith yìí nǹkan tó ṣe pàtàkì ni o ah, í ṣe pé kákan náwó fún wọn nìkan hmm. ó ní alikiyami bishu ó ní liyẹtí ni ó ní ká mójútó gbogbo àlámọ̀ rí ọmọ òrukàn pátápátá mìnà tẹ́rìbíyá والتعليم والتوجيه والنص والقيام بما يحتاجه من حاجات تتعلق بحياته الشخصية آه، من المأكل والمشرب والملبس والعلاج ونحو ذلك إذا إن شاء الله إنك موجود أمورك في الصوي تيجي أروح في كأنا وفوانك يعني كي بوغ بالامر يومورك نبقى كاكوليكو ẹ̀kọ́ wo ni ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ wo ni ẹ̀kọ́ bí ó ṣe jẹ́ ẹni tí ó máa gbélé ayé lẹ́ni tí ó lè máa jẹ tí ó lè máa mu tí ó lè máa ná tí ó máa lò látara halal yẹn pé ká fi ṣẹ́ lè lọ́wọ́ bóyá lè ìwé ni ó ni bóyá lè ẹ̀kọ́ kí ó ní ó ni bóyá yóò kọ́ṣẹ́ ọwọ́ ni gbogbo ohun tí ń jẹ́kọ̀ọ́ pátá àfún nípa kíkọ lẹ́kọ̀ọ́ ìwà dáadáa hmm? gbogbo ní tí ọmọ ní bùkátà sí téèyàn fi máa jẹ́ èèyàn á ṣe fún jíjẹ rẹ̀ mímu rẹ̀ níná rẹ̀ lílò rẹ̀ ìmọ̀tọ́jú rẹ̀ tára rẹ̀ ò bá yà àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ lè ṣe pàtàkì. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ń sọ nínú hadithi pé ànàwà káàfin lórí yẹtìm ẹni tó bá lè mójútó ọmọ òrukàn subhanallah àwọn òjò wà ní àlìjẹ náà ni àwọn òjò ṣe kínní wọn òjò wà ní àlùjànnà ànábì wá fi ọmọ níka rẹ̀ méjì ìka tá a máa fi ń tọ́ka àwa fẹ́ júwe nǹkan òun náà là ń pè ní ìka ìfábẹ́là làwa yorùbá máa fi lábẹ́ àti ìka àárín àlewòsítọ̀ middle finger ànábì wá fi méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ìmọ̀lùpọ̀ ti yé nínú hadith tí ó wá lórí rẹ̀ ànábì wa muhammadu sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ìka méjì tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí wà farraja baynahuma ànábì wa ya méjèèjì sọ̀tọ̀ ah, ànábì ṣe kí ni ó ya méjèèjì sọ̀tọ̀ àwọn afáàṣà àlàyé ìdí tánàbì fi yà sọ́tọ̀ láti sọ pé kì í ṣe pé wọn àtàlẹ ànábì sallallahu alaihi wasallam ipò kan ṣoṣo wọn jọ wà ní àlìjẹ náà ṣùgbọ́n wọ́n sún mọ́ra wọn pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí ìka méjèèjì ti súnmọ́ra wọn hmm, gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìka méjèèjì ti wọn á padà ṣàlàyé tí a bá wọnú alukur'an nípa ìmójútó àwọn ọmọ kan àkọ́kọ́ nǹkan tá kọ́ mójútó nípa ọmọ kan ní jọ ọmọ náà tó máa mójútó wọn mọ́ni wálé ọmọ tó ṣe pé bàbá jáde kò ní bàbá mọ́ wọ́n wà sọ́gẹ̀ ó sì jọmọdé kò ìbàlágà bóyá ọmọ òòjọ́ ni tí wọ́n ṣẹ̀ bí lóòjọ́ bóyá ọmọ bóyá ọmọ ọwọ́ ni tí wọ́n ń gbé lọ́wọ́ bóyá ọmọ ọ̀dọ́mọdékùnrin ni tàbọ́dọ̀ ọmọdébìnrin ọmọ tí ó ti ju bí ọmọ ọdún mẹ́wàá lọ hmm, mọ́kànlá méjìlá àwọn ọmọ tí ò tí ì dàgbà tí ò tí ì tójú bọ́ tí wọn ò sì tí ì gbọ́n tí bàbá wọn wá jáde láyé àwọn ilá ń pè ní aliyatim nínú ṣẹ̀ríà islam tọ́ba wo inú alukur'an ọlọ́run bá alikẹ́ ọlá sọ fún wa ní sọ́rọ́tún nìsà sura four aya six sura ẹlẹ́kẹrin aya ẹlẹ́kẹfà ọlọ́run ni wàbẹ̀tẹ́lù lìyàtàmà hàtà ìdá bálàgù nìkáhá fàyín ànàstùn mí ni umurushdan fọ́dùfà ìléhìm wala ta'kuluha israfan wa bidara an yakbaru wa man kana ghaniyan falyasta'fif wa man kana faqiran falyakul bil ma'ruf فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا eléyìí ọlọ́run sọ nípa àwọn ọmọ òrukàn torí kọ́ ọmọ òrukàn tá a bá wò wọn alákọ̀ọ́kọ́ ò bàbá wọn tó jáde láyé tó kú ó lè ní dúkìá bàbá yẹn lè ní properties ṣé àpé nínú ìṣẹ̀lẹ̀ Islam wọn ó pín ogún nínú dúkìá àwọn nínú dúkìá bàbá wọn èyí tó wá tọ́ sáwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ò tí ì lè mójútó àbọ̀ ọmọ márùn ọmọ mẹ́ta ọmọ méjì ni ó máa mójútó dúkìá ni kò lè mójútó àwọn kan ní máa ń sábà mójútó dúkìá àwọn ọmọ yìí <clears throat> pàápàá irú àwọn agbègbè táwọn èèyàn ti máa dáko gẹ́gẹ́ bí oko kòkó hmm, àbáwọn agbègbè ilẹ̀ kogi gẹ́gẹ́ bí oko kaṣú àwọn bí oko ọsàn àwọn bí ọ̀pẹ yóò wà lóko wọn hmm. àwọn míì náà sì ń bẹ ó lè jókòó àrújẹ ní oníṣu àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míì sì ní dúkìá tí kì í ṣe oko tó jẹ́ dúkìá bíi ilẹ̀ bàbá wọn ní àwọn ilẹ̀ hmm. ẹlòmíì bàbá wọn ní owó nílé ìfowópamọ́ tó fi pamọ́ bóyá ó fi pamọ́ fún wọn ní o tàbí ó fi pamọ́ fún rárá rẹ̀ tọlọ́jọ́ wa dé yẹn ní ti kópa <clears throat> àwọn dúkìá àwọn kan ni ó jà lámójútó ẹ̀ nígbà tí wọ́n bá ti pín ogún wọn fún wọn èyí tó jẹ́ tàwọn ọmọ yẹn Ọlọ́run wa ń sọ nípa ìṣàmójútó dúkìá àwọn ọmọ yìí ọlọ́run ní wọ̀bẹ̀tẹ́lù ẹlòmíì wá ń bẹ wọ́n bá ti wá rí i pé báwo láà ṣe mójútó dúkìá ẹ̀ àyà wà ní Qur'an tọ́lọ́wọ̀n bá lékè ọlá sọ pé bá a ṣe mójútó <clears throat> alákọ̀ọ́kọ́ òun náà ni wípé dúkìá yẹn a gbọ́dọ̀ jẹ́ nínú rẹ̀ rárá fún ta ni wàá ní jẹ nínú dúkìá rárá àpẹẹrẹ bóyá oko wọ́n ka koko nu oko yẹn ta kòkó owó tó jáde nu oko kòkó yẹn á lọ fi pamọ́ fún wọn ni a ò ní nọ́mbẹ̀ rárá tàbá sì fẹ́ nọ́mbẹ̀ á tún fi ṣe kíni á tún máa fi bá wọn ṣòwò ni kówó yẹn má bàa ṣe kíni kówó yẹn má bàa parẹ́ tó bá yẹ pé wọ́n ní ilẹ̀ bóyá àwọn kan wá dé wọn ni wọ́n fẹ́ ra lẹ̀ yẹn bóyá ta owó rẹ̀ náà á lọ kó pamọ́ tá a bá fẹ́ ná bẹ́ẹ̀ á fi ṣòwò ni kówó yẹn má bàa tán wọ́n padà ṣàlàyé yẹn o bóyá dúkìá kan bàbá wọn ní ni tàbí bóyá owó gangan ló ní torí pé apá kan nínú àwọn àbí tá a bá ń wo dúkìá àwọn ọmọ òrukàn bóyá wọ́n lówó ọ̀pọ̀lọpọ̀ ó ní kí wọ́n lọ kówó yẹn sínú àkáǹtì fáwọn ọmọ yẹn tí wọ́n bá dàgbà àti gbàgbé tí wọ́n pè ní inflation one million ní ogún ọdún sẹ́yìn àti one million ní àsìkò yìí ǹjẹ́ nǹkan kan náà ló jẹ́ bí? ìdí mo ń ṣàlàyé ni pé ní nineteen ninety ní nineteen ninety tí bàbá ẹnìkan bá jáde láyé tó fi one million sákàǹtì ní nineteen ninety tó bá di two thousand two thousand ten dé two thousand twenty thirty years ago lọ́gbọ̀n ọdún sẹ́yìn ṣé ní tí one million ṣe ń gbà yẹn ṣé one million ti sí ṣe lè ṣe? ọ̀nà àfáàfi ṣàlàyé pé irú owó báwọn kìí ṣe pákàn lọ kó pamọ́ á tún máa bá wọn fi ṣòwò yẹn pé we are going to invest the money in order for the money to grow kí owó yẹn bá máa dàgbà sókè kó má bàa di pé owó yẹn kò ní ní nǹkan pè ní kọ́bdóró kò ní ní kò ní kò ní kò ní kò ní ní value hmm? yẹn ni pé ìtòwò yẹn lè ṣe lásìkò yẹn kò ní lè ṣe wọn lásìkò yẹn àwọn míì àti mọ̀ọ́mọ̀ fi ṣèkábẹ́ wọn mọ̀ wọn á fi lẹ̀bẹ̀. ọlọ́run wa ni nínú àyàtà àkà yìí ọlọ́run ni dúkìá àwọn ọmọ òrukàn yẹn tó bá ní kò gbọ́dọ̀ fọwọ́ kan kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá yẹ pé kò ní ó lè fọwọ́ kan nínú rẹ̀ ọlọ́run ni wàlá ta'kulu ha ẹ má ṣe jẹ dúkìá àwọn ọmọ òrukàn ìsọ̀rọ̀fán ní ti àpà wábì dáárọ́n àti ní ti yárayára kí dúkìá yẹn bá lè tètè tán á ń yàkùbárù káwọn ọmọ tó dàgbà kó wọ́n yẹn wọ́n ti ná tán wọ́n ti ná náà pa wọ́n wéṣì owó yẹn ẹ̀rí ọlọ́run wa man kana ghaniyan sura four àyà six ni mò ń kà yẹn o ẹni tó bá jẹ́ ghaniyan ọlọ́rọ̀ falyasta'fif kó kóra ró ń bi dúkìá morukàn kó má nà ń bẹ̀ rárá wa man kana fakiran ṣùgbọ́n tó bá jẹ́ aláìní fàlẹ́yà kùlùbìlì màrúf kó jẹ nínú rẹ̀ ṣùgbọ́n ní ti dá pẹ̀lú dáadáa ni kí ni ìtumọ̀ ti dáadáa yẹn alákọ̀ọ́kọ́ náà túmọ̀ táwọn afá fún ni pé tí fún àpẹẹrẹ ní oko oko kòkó fún àpẹẹrẹ báyìí sí tàbí oko ọ̀pẹ àbẹ́ ní oko àwọn owó tá a ná láti fi tọ́jú oko yẹn a nínú owó tàbí nínú tá a tà nínú oko yẹn tàbí nínú owó tàbí kí àwọn ọmọ yẹn àwa ò yọ torí pé ń ta àná sí ni wàhálà táwa náà wá ń ṣe yẹn tá à ń lọ tá à ń bọ̀ á ṣe wọn rẹ̀ yẹn pé we are going to quantify our own time àsìkò wa tá à ń lò fún tẹ́nìkan bá ń ṣe irú iṣẹ́ yẹn èló ni wọ́n gbà á yọ àwa máa ná ìyẹn ni wọn ń pè ní bilmaruf ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé àní òdúkẹ́ ọmọ òrukàn yẹn sì wà nílẹ̀ ebi ń pa wá ọmọ náà ò tí ì jẹun a lè mú ń bẹ̀ ká mú ká fi jẹun gbòròpó ti yé a mú ń bẹ̀ ká fi jẹun torí pé ilé ìkílẹ̀ nínú hadithi hussein látọ̀dọ̀ amúrúbùnú shuaib látọ̀dọ̀ bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ pé anna rajulan yẹn àdìsí yẹn wà nù musnad imam ahmed rahimahullah rahmatan wasi'a sheikh al-albani náà nù riwal golin hadith number one thousand four hundred and fifty six wọ́n sọ ààrẹ wọ́n ní àna rajulan sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam arákùnrin kan béèrè lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fakọ́l ó wá sọ báyìí pé yá laysa li malun wali yatimun lẹ́yìn ìsàlẹ̀ máa lómi ò lówó wàlé ìyàtí mùsùlọ́mọ òrukàn ìtumọ̀ rẹ̀ ni àpé ní èdè ni pé ah dúkìá ọmọ òrukàn yẹn wà kí ni ká ṣe fakọ́ọ̀l anabi sallallahu alaihi wasallam kúl jẹ́ ní máàlì ìyàtí nínú dúkìá ọmọ òrukàn rẹ̀ yẹn ǹgọ́ ìrì mùsùlùfín lẹ́ni tí ò ní jẹ ìjẹ àpà àjẹbánu ìná àpà wàlà mùbàdírìn tí ò ní jẹ́ tàpá lè tó fẹ́ pa dúkìá run wàlá mùtà áfẹ́lẹ̀ mọ́ọ̀lá bí èsì pé ó sì dá dúkìá tiẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ wà náà ń gọ́ ìrì àǹtẹ́kìyà mọ́ láti láì ní jẹ́ pé ó fi dúkìá tiẹ̀ pamọ́ kàwọ́kọ́ọ̀la tẹ́fìdì mọ́ọ̀lá ká bí mọ́ọ̀lì yìí tó fi mọ́ wá fi dúkìá tiẹ̀ pamọ́ tó mọ̀ ọ́nà tiẹ̀ tó pẹ́lú mi nígbà tí wọ́n ti ní wọ́n lè jẹ́ ń bẹ̀rẹ̀ òun ò ní yóò wá fi dúkìá ti ara tiẹ̀ yóò máa fi pamọ́ yóò máa náà tọmọ òrùka yẹn ànábì ní tí ìbá ti ṣerú ẹ̀ ọ́n àjẹpẹ́ ò lè mú nínú ẹ̀ yẹnni tọ́lọ̀ wọn bá ń sọ ń yìí pé wà máa ń ká ná fàkìrọ̀n ẹni tó bá jẹ́ aláìní falẹ̀ yá kúlù pẹ̀lú dáadáa kó má jàjẹ́ bánu kó sì má jẹjẹ ìbàjẹ́ kó sì má nànà apá kó sì má nànà kó lè parun gẹ́gẹ́ náà ọba ṣe sọ nínú àyà ètò àkà wípé wàhálà ta kùlù ha ẹ má jẹ dúkìá àwọn ọmọ òrukàn ìsọ̀rọ̀fán ní ti sọ̀rọ̀f wàbìdárọ̀ ní ti sọ̀rọ̀ ní tápà wàbìdárọ̀ àti ní kíákíá kó lè tán á ń yàkàbárò káwọn ọmọ tó dàgbà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹlòmíì bóyá àwọn shears tí bàbá ọmọ mi ní tí wọ́n pín fún un tó jẹ́ tiẹ̀ àwọn ṣíàsì yẹn báṣubàṣu yóò ṣe àti ẹ̀ tí sọ̀rọ̀ àwọn tí ò tiẹ̀ níjọ́ ọmọ ó mọ̀ nípa ẹ̀rá ọkọ̀ gbogbo ẹ̀ wọ́n gbéra nìyẹn ẹlòmíín ní ìsìn lóko torí pé tó jẹ́ mọ́ṣáláyé tó kó yẹn náà ni pé àwọn èèyàn pọ̀ tí ilé náà wà lọ wọn àwọn ló máa la oko bàbá wọn àti ẹ̀ ẹ̀rí pé bàbá wọn yẹn àbúrò bàbá tó wà láyé yẹn ni ẹ̀gbọ́n wọn ló máa la oko àbúrò rẹ̀ táwọn ọmọ bá wá dé yóò wá bu oko tiẹ̀ mọ́ tiẹ̀ tàbí ilẹ̀ ó lè má jókòó bóyá wọ́n ní àwọn ilẹ̀ kan ní ilẹ̀ bàbá yín ni o ilẹ̀ bàbá wọn yìí ó lè jẹ́ bí three plots ibi làálà títí ẹ̀ wá jẹ́ bí thirty plots yóò ní ti tòun ni ẹlòmíì sì ní oko bàbá wọn tí wọ́n bá dé pé wọ́n á wo kò wọ́n kò yé yín ni bàbá yín ò lóko ń bì torí kó jábùú òmìnira kàní kó jájọ wà pọ̀ ṣùgbọ́n ṣe àpọ̀ ọmọ ìyá ni wá ọkọ̀ ọmọ ìyá yìí àṣírí àṣírí ọlọ́run ni bàbá yín ò lóko ń bì ó lè jẹ́lẹ̀ náà ilẹ̀ acres kò yé yín ni bàbá yín ò sọ fún yín ni ó ti talẹ̀ tiẹ̀ ó ti ta kò nílẹ̀ ń bí mọ́ ó ti ta gbà tójú owó kan ń pọn ṣe àgbégbò nǹkan lè máa sọ fọ́ mọ́ ló bá gbalẹ̀ wọn mọ́ tiẹ̀ subhanallah ìyẹn lọ́lọ́run sọ ńgbà tọ́lọ́run sọ̀rọ̀ ogún pínpín nínú sọ́rọ́tù nìsáyìí náà iná lẹ́dí iná ya àkúrú na àmúwálà lìyàtàmà àyà 10 sura 4 àyà 10 iná lẹ́dí iná ya àkúrú na àmúwálà lìyàtàmà zolomán iná ma ya àkúrú na fi bùtú ní náírà wàsàyàsláwù na sàírà dájúdájú alẹ́dínà yà kúló náà mú alẹ́lẹ́ ẹ̀tàmà àwọn tí wọ́n ń jẹ dúkìá àwọn ọmọ òrukàn zolomon ní tàbó sí ìlú àpẹẹrẹ tá a mú wáyé ẹlòmíín gbogbo sátífíkẹ́ẹ̀tì ṣíẹ́sì tí bàbá àwọn ọmọ yẹn ra ọwọ́ ẹ̀ ló wà kò ní jẹ́ wọ́n ó rí òní ò lọ́mọ gba gbogbo ṣíẹ́sì yẹn hmm? zolomon ní tàbó sí ẹlòmíì gbogbo àwọn properties bàbá àwọn míì òun ló ṣàṣojú tó bá kọ́ lé sí Port Harcourt tó bá kọ́ sí Èkó tó bá kọ́ sí Kano kọ́ káàkiri kódà foreign foreign account àwọn owó yẹn òun ló mọ̀ àwọn ibi tó ní properties sí kò ní sọ yóò kàn lọ́kàn ibi tí property yẹn sì wà táwọn dúkìá yẹn wà òun làwọn èèyàn mọ̀ torí òun ló ń ṣàṣojú ń bẹ̀ yóò kàn gba bàbá yẹn kú kò ní sọ fáwọn ọmọ bàbá ò sì kọ akọ́ọ́lẹ̀ ó ti fọkàn tán ẹ̀gbọ́n rẹ̀ tàbábúrò rẹ̀ kò tiẹ̀ retí ikú lásìkò yẹn yóò kàn sọ di tiẹ̀ ni bóyá onímọ́tò ni tó ń transporters àwọn èèyàn rò pé onímọ́tò méje tàbí wọ́n rò pé onímọ́tò twenty twenty five ẹnìkan dẹ̀ ra mọ́tò fún mẹ́wàá ni mọ́tò tó rà fún bẹ́ẹ̀ nìyẹn ṣe kú àwọn aráalé rẹ̀ ò mọ̀ àwọn ọmọ òkú ò mọ̀ wípé bàbá wọn ṣe kí ni ó sọ́dọ̀ transporter yẹn yóò kàn sọ mọ́tò ní tààrà ẹni kò sì sí dọ́kúmẹ́ǹtì kankan ọlọ́run ní ẹ ṣọ́ra alẹ́dínà ya akuluna amuwala lè yàtà àmà àwọn tí ń jẹ dúkìá ọmọ òrùka zulman ní tàbù sí ìnàmà ya akuluna fi butunihim nara kò sí tí wọ́n ń jẹ sínú wọn ju iná lọ wàṣàyàṣláwò na sàárọ̀ láyé nù tí wọ́n bá jẹ́ ọ̀gbìn ni wọ́n wà lọ wọ́n ń bọ̀ wá wọ inú na sàárì ọlọ́run kò láwọn bẹ́ẹ̀ eléyìí ọlọ́run sọ nígbà tí ń sọ̀rọ̀ ogún pínpín nínú àyà ẹlẹ́ẹ̀kejì sura four àyà seven pé lè rí jáàlì nàṣíbù mímọ̀ tárọ̀kalẹ̀ wà àlìdáni wà lákọ̀rọ̀bùn wà lè ní sá ìnàṣíbù mímọ̀ tárọ̀kalẹ̀ wà àlìdáni wà lákọ̀rọ̀bùn. ẹ ń bẹ fún àwọn ọkùnrin ìpín nínú nǹkan tí àwọn òbí wọn fi sílẹ̀ sáyé lọ àtàwọn alásùnmọ́ àtàwọn ẹbí wọn bẹ́ẹ̀ náà ni obìnrin òun náà ní àwọn obìnrin náà ní ìpín nínú tí àwọn òbí wọn fi ilẹ̀ sáyé àtàwọn alásùnmọ́ ẹlòmínì ọmọbìnrin ni ó dàbí ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ mi mọ́ṣáláṣí lánàá tá à ń sọ̀rọ̀ ogún pínpín díẹ̀ wọ́n á ń ṣàlàyé pé ẹlòmíì tó nílẹ̀ bóyá ilé oko wọn ìfẹ́ pín oko fáwọn ọmọ obìnrin torí pé wọ́n wò wípé àwọn fámìlì ẹbí ọkọ rẹ̀ yóò padà wá jogún oko yẹn ọmọ tó bá bí sàn tàbí ilẹ̀ gbogbo tó bá ti jẹ mọ́lẹ̀ wọn èé fún wọn torí mo níta ló sọ bẹ́ẹ̀ èyí tẹ́yìn sọ pé yìí lẹ́ni lónìí sẹ́yìn náà lẹ́ni lánàá torí náà in tó tọ́ sí ó ti di tiẹ̀ nígbà yẹn kì í ṣe tiyín mọ́ wọ́n ṣàlàyé pé gan ó lè ṣàǹfààní fún yín ilẹ̀ yẹn gan ó lè já àwọn ọmọ ilé wa padà dá lé iṣẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ tí ó padà wúlò fún yín ṣùgbọ́n akálàjìta kan fẹ́ sọ ńbẹ̀ náà ni wípé ó ti di tẹ́ni yẹn kò bá àjọbìnrin lọ́lọ́run fi mu wá ń bí pé àtàwọn obìnrin wọn nípìn inú káwọn òbí wọn fi ilé àtàwọn alásùnmọ́ nímọ̀ kọlà ó kéré ni mínú àwòkàtúrà púpọ̀ nasiba mafurudo ọlọ́run ọba ti pín kalẹ̀ hmm? ọlọ́run wa ni jẹ́ kí n tètè lọ sáyà ẹlẹ́ẹ̀kẹsàn-án bẹ́ẹ̀ ọlọ́run wàlẹ̀ yakhshalladina law taraku min khalifi induriyatan di'afan khafu alayhim àwọn tó ṣe pé àwọn tí wọ́n wà ń di ogún àwọn tá a sọ pé wọ́n ń jẹ dúkìá ọmọ òrukàn yìí àwọn tó jí wọn ó le sí dúkìá onípìyà láòtárọ̀ kú min kọ́lífì nítorí yàtà táwọn náà bá lọ fílẹ̀ sáyé àwọn ọmọ di àwọn fantiyanjọlẹ̀ ẹ̀họ́fù àlè tí wọ́n ń páyà àlè wọn lórí kí ni ó ṣẹlẹ̀ sáwọn náà fàlẹ̀ yàtàkùlọ̀ ẹ̀yin náà ẹ̀yà àbẹ̀rù ọlọ́run wàlẹ̀ yàkúlù kọ́ọ̀lá ń sàdédà ẹ̀ máa ń sòdodo tọrọ ogun pínpín bá ti délẹ̀ bàbá wọn ló lélẹ̀ bàbá wọn ló nítọ̀hún àwọn jíjẹ là ń ṣàlàyé àwọn míì ó jẹ mọ́lẹ̀ ni ìyẹn ni jẹ́ ìbàjẹ́ ìyẹn ni jẹ́ àbòsí táyà sọ pé iná ni wọ́n ń jẹ sínú wọn wọ́n padà lọ́wọ́ náà sáré ọlọ́run kó làwọn ń bẹ̀ kò tí ì jù tí ẹ bá ti kó dúkìá ọmọ òrukàn mọ́ta rẹ̀ kò tí ẹ̀ nira rárá hmm, kò nira rárá ìyẹn ó kàn pé wọ́n yẹn ó dá nǹkan wọn padà fún wọn ni very easy and simple àwọn yóò máa fojú olè wọ wọn ò fojú olè wọ wọn ò fojú ẹni tó ronú pìwàdà wọ kódà àwọn tiẹ̀ lè fẹ́ràn rẹ̀ gan wọ́n fẹ́ràn rẹ̀ sì gan bàbá yìí kódà èèyàn lè jẹ́ ọgbà tó ń gbọ́ wá sí ẹ̀yìn ọmọ dúkìá bàbá yín ni o wọ́n ní iná lẹ́yìn tó bá ń jẹ́ ó jẹ́ sí ní ọ̀ èyí tó ń jẹ́ inú násìkò yìí ti wá tó òun ò jẹ́ mọ́ ẹ wá foríjì òun nípa èyí tó ń ti jẹ́ torí pé òun ò lè dáwó yẹn padà ẹjọ́ owó èyí tó ń ti ná ná ná ná àwọn dúkìá yín yẹ kí n fún yín níjọ àwọn fún yín wọ́n fún yín mo rò pé ti yé sọkọ́ ọlọ́run ṣàánú wa ọlọ́run bá lè kẹ́ ọ ní wábẹ́tàlù yàtàmà ìgbàwó láwà dá dúkìá ìpadà fáwọn ọmọ òrukàn ìgbàwó láàdá padà ọlọ́run ni ẹ mọ̀ dédé dá dúkìá ọmọ òrukàn padà fún wọn torí àwọn ìka ẹ̀dá kan ń bẹ ọmọ tí wọ́n mọ̀ pé kò tí ìgbọ́n bóyá ṣe jáde secondary school ẹni wọ́n kàn pé wọ́n kó property rẹ̀ lọ yorùbá sì sọ pé ó tọ́ mi kiri láàárọ̀ àkà ní fi máa jẹ́ wọ́n sì lè rí i pé ọmọ yẹn ti dàgbà lóòótọ́ wọ́n mọ̀ pé ò ní làákàyè láti áńdù nǹkan yẹn òun kàn kó lè lọ ni ọmọ kan ta gbogbo ẹ̀ yóò kàn lọ sí ra ká yóò máa gbádùn kí. ọlọ́ni wàá fi ta lóye yàtá máa hàtà ìdá àbálágún nìkà ẹ̀dán àwọn ọmọ òrukàn wò ẹ̀wò wọ́n ń jẹ́ wọ́n ti lọ́gbọ́n sí wọ́n ti lóye tí wọ́n ti ní làákàyè títí tí wọ́n fi gbéyàwó ń bí àwọn afá pé títí tí wọ́n fi lóbìnrin yìí ìtumọ̀ rẹ̀ tí wọ́n fi níyàwó tí wọ́n ń sún bí yìí hátà ìdàbálàgbò nìka ha àwọn kápá kan náà afá ní ìdàbálàgbò lọ́hùnmá tí wọ́n bá ti bàlágà kọmọ bàlágà nù hadith mi ní ráyè láti lọ kà àwọn hadith yẹn kan bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nìyẹn hmm, ilẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nìyẹn torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadith Abu Dawud onílà. يتم بعد ẹ̀hìtìlám ولا sọ̀mẹ́tù يوم ìlà ليل. pé lẹ́yìn tọmọ bá ti bàlágà tó ti tẹ́ ní ọkùnrin kò sí ti ń jọ mọ òrukàn fún ọmọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sì lèèyàn kan gbọ́dọ̀ ṣèlérí pé òun ò ní sọ̀rọ̀ ní ọjọ́ kan tílẹ̀ ó fi ṣù bó ń ṣe jí òun ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ tílẹ̀ ìṣù kò gbọ́dọ̀ sí ọlọ́run ó ṣàánú wa tó náà ah, tàbá ti rí pé àwọn yẹn ti bàlágà tí wọ́n sì lè mójútó dúkìá yẹn ọlọ́ọ̀ni ni dán ọ wò fàyínà anẹ́sítún mi ní fún mòróṣìlẹ̀ àtàbá ti di pé wọ́n ti wá lóye fàdúfà àwọn ilé ìhìn o ẹ̀dá àwọn padà fún wọn ọlọ́wà ni fa ìdádá fàátùmí iléhìm àmúwàlá níjọ́tọ̀ ẹ bá fẹ́ kó dúkìá pé ẹ dúkìá wọn fún wọn pọ́pátì yín ni o tí bàbá yín fílẹ̀ tẹ́jọ́ ọmọdé ẹ̀ àwọn ọmọ mi wọn ò yarí wọn ni wọn ò fún wọn property wọn o nígbà tí wọn bá ti ná náà pa wọn àna àbúrò bàbá àwọn ló kó dúdú pé àwọn sọ́wọ́ ẹ̀gbọ́n bàbá àwọn ni kò fún wọn ń fún yín jọba ni ẹ fún àwọn ní kan ẹwọ ẹlẹ́rìí ẹ jẹ́ kó lákọọ́lẹ̀ let there be two witness at least àwọn ẹlẹ́rìí méjì bó wà nínú ìṣẹ̀lẹ̀ Islam tí wọn jọkùnrin hmm, wọn kọ àwọn ọmọ yẹn náà sign wọn hand over ilé bàbá yín ìwé ilẹ̀ rẹ̀ rí ẹ̀sán ẹ̀ ilẹ̀ bàbá yín àti kò fún yín lónìí àkáǹtì bàbá yín yẹkùbúùkù rẹ̀ kìíní kan ní gìníjọ rẹ̀ gbogbo ọ̀ṣà property bàbá yín àti kò fún yín tẹ́nìkan òfin ní sọ pé wọn kò fún un wákàfà abilahi hasiba ọlọ́run ọba tó ní olùṣirò olùkòdìyẹ ìyẹn nípa dúkìá àwọn ọmọ òrukàn ṣókí bá a ṣe mójútó lẹ́yìn eléyìí káwá mọ̀ pé èyí máa ń tọ́jú àwọn ọmọ òrukàn tó láwọn ọmọ òrukàn mi ò ní property bàbá wọn gan-an tálíkà nígbà tó kú bàbá ẹlòmíì bóyá transporter ni bóyá ọlọ́kọ ni ọkọ̀ ní ń wà bó ṣe ń lọ tó ń travel ọkọ̀ kan accident tó kú ọkọ̀ yẹn jóná òun jóná mọ́kò tó yẹn ọlọ́run kò lọ́wọ́ àmbẹ́ tàbọ́kọ̀ yẹn tiẹ̀ parẹ́ right off ni òun náà parẹ́ mọ́kọ̀ yẹn hmm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn yẹn a gbọ́dọ̀ mójútó wọn. méjì wá làwọn ọmọ òrukàn pín sí àwọn ọmọ òrukàn tó já lásùnmọ́ àtàwọn ọmọ òrukàn tó ṣe kíni àtàwọn èyí tó jìnnà sí wa. anabi wa muhammad sallallahu alayhi wa sallam fún àdìsí imam muslim oní káfílì yatimi lahu aw la ghayrihi ana wa huwa kahatayni fil janna wa ashara rawi wa huwa malik bin anas bis sababa wal wusta ànábì ní alámòjútó tàbí olùtọ́jú ọmọ òrukàn làhú fún aolegeri àbí fẹ́lòmíì ana wa ó wa ka àhàtẹ́ yìí ní fìlìjànì ní àtòwọn àríbá ìmọ̀ ọ̀gbàlìjẹ́ náà ìka méjì yẹn náà ló fi ṣàjùpèjúwe gẹ́gẹ́ amnesty ọmọ malik tó gbà ní ṣe wá ṣe ṣàjùpèjúwe yẹn ni pé yẹ kí mú làwọ̀ ọmọ òrukàn fún ní èyí tó súnmọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀gbọ́n tàbábúrò rẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin ó yẹ yàn lẹ́gbọ̀n àbí yàn lábúrò wọn ò bá àjọ ọkùnrin wọn ò bá àjọ obìnrin wọn wá kú wọn fún àwọn ọmọ kéékèèké lẹ̀ ìtọ́jú àwọn ọmọ yẹn dọ̀wọ́ wa tàbí àwọn ọmọ tá a jọjọ́ mọ ìyá kan náà tí bàbá kan náà sì bí wa bàbá yẹn wá ṣaláìsí àwọn ọmọ ìyá wa táwa ti níhùn ìtọ́jú wọn dọ̀wọ́ wa tàbí àìsọ ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni wa àìṣèyí kan ọba kan ni wa bàbá ń wa kú àwọn ọmọ yẹn wá jọ ọmọ eke tí wọn ò tí ì bàlágà ìtọ́jú wọn náà ọwọ́ wa ló wa mo rò tàbí àwọn ọmọ àbúrò bàbá wa tàbí ẹ̀gbọ́n bàbá wa lọ́kùnrin ni àbí lóbìnrin tàbí àwọn ọmọ àbúrò ìyá wa tàbí ẹ̀gbọ́n ìyá wa lọ́kùnrin àbí lóbìnrin the uncles the aunts okay àwọn wọ̀nyẹn siblings gbogbo àwọn yẹn pátá tí wọ́n bá ti lè jọ ọmọ òrukàn táwa sì ní láti lè mójútó wọn ó dojúṣe wa láti mójútó wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo wá sọ pé táwa ní ẹlòmíì ṣe jú pé òun dúpẹ́ òun dúpẹ́ òun ò ní òun ò lè mójútó wọn rárá o àìníhun is relative kí ni wọ́n ń jẹ kí ló ń mu <clears throat> ọmọ òrukàn tí ò rí nǹkan kan jẹ tí ò nǹkan kan mu tí ń jìyà ká ti ń tọrọ owó ládùúgbò tẹ̀yìn náà rí eho mú sọ́dọ̀ náà ní tẹ́ǹjọ́ ń jẹ ẹjọ́ máa jẹ́ oko tó ń lọ máa lọ tó bá sì jẹ́ bí iṣẹ́ ọwọ́ ló ń ṣe ẹjọ́ máa lọ bí iṣẹ́ ń kọ́ṣẹ́ náà nù tó bá jẹ́ bísínẹ́sì kan òwò kan ló ṣe ẹjọ́ máa lọ ọbẹ̀ òun náà ń kọ́ nìyẹn ìbáwọn ọmọdé náà ń lọ skul. a ó lè èrè è tàbí ọmọ yẹn kì í ṣe ọmọ tó súnmọ́ not your family irú àwọn ọmọ òrukàn yẹn làwọn tí àwọn asasak àwọn foundations àwọn ẹgbẹ́ tí wọ́n kóra àwọn jọ pé àwọn fẹ́ máa tọ́jú àwọn ọmọ òrukàn irú wọn lèèyàn lè lọ fún wọn ló pé òun fẹ́ kẹ́ ẹ máa bá ń tọ́jú ọmọ òrukàn méjì àbí mẹ́ta bóyá kó sáwọn ọmọ òrukàn tó jálásùn máa tiẹ̀ tó ráwọn òrukàn àwọn ọmọ òrukàn tó jálásùn máa tiẹ̀ èèyàn yẹn lèèyàn á fún priority they take precedence over the orphans who are not your relatives. The orphans who are your relatives from the kids and kings take precedence over the orphans who are not relatives, right? right. So, èèyàn á mójútó hmm. So, hadith yìí, subhanallah, ó ṣe pàtàkì kan. Torí pé ànábi ni, Anna wa kafilul yatimi fil janna. Èmi àti ẹni tí ń tọ́jú àwọn ọmọ òrukàn àjọ wà ní àlìjánà àkádà báyìí. Wa ashara bis sababa wal wusta ànábì júwe pẹ̀lú ìka ìfábẹ́ẹ̀lá ìyẹn ìka júwe àti ìka àárín wọ́n fárọ̀ jábẹ̀ ìnáwó mà ó wá ṣèpìyàn láàrin àwọn méjèèjì ó yà ìka yẹn sọ́tọ̀ọ̀tọ̀. alhafiz ibn hajar rahimahullah rahmatan eh, wasi'a nínú sẹ́ríhù sọ́yìn bukhari ó ní àfáwà ibn battal ó ní hakun alaman samia adal hadith ó ti dẹ̀tọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ àdìsí ẹni yòówù tó bá gbọ́ àdìsí tààtàì àyìnyá àmẹ́làbí ì kó fi ṣiṣẹ́ lìyàkúnà rọ̀fí ìkọ̀nà bí yìí sallallahu alaihi wasallam fílìjànà kó ń tọ̀ ń bà lè jẹ́ alámúlétí tàbá ládùúgbò ànábì inú ọgbà àlìjánà wàlá manzilata fil akhirati afdalu min dhalik kò sípò kan níjọba èdè tó tún lè dá tó tún lè lọ́lá ju ipò ẹni tó ń tọ́jú ọmọ òrukàn lọ kí ni ìdí torí ànábì lóhùn àti ọjọ́ wà náà àlìjánà ó jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn náà àlìjánà ni. Hmm? ibn ajar wa ni wà fíì nínú àdìsí ìṣàròtún ìtọ́ka ni ìlà àna bayna darajati nabiyyi wa kafil yatimi qatra tafawuti ma bayna sábàbà al-wusta pé òdiwọ̀n tó òdiwọ̀n òdiwọ̀n òpin ya tàbí ya tí ń bẹ laarin ipò ànábì gangan jọ gbèǹde àti ipò ẹni tó ń tọ́jú ọmọ òrukàn tó jẹ́ mùsùlùmí òun ni n tó wà láàrin ìka ọmọ ọwọ hmm, ìka ìfábẹ́là ìka júwe àti ìka àárín nítorá wà láàrin rẹ̀ náà ìyàtọ̀ tí ó wà ń bẹ subhanallah <laughs> ṣàánú wa ṣe rí i pé àwọn téèyàn fi máa ń wà àlìjánná rí ó dàgẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìwà àwọn èèyàn tí ó súnmọ́ ìjùmọ̀ àlìjánà àhàsínìhìm khuluqan náà àwọn mùsùlùmí tí ó wà àlìjánà àwọn tí ó súnmọ́ ìjùmọ̀ àwọn tí wà àwọn dáa jù ṣáàtì pé níwà dáadáa náà ni máa tọ́jú ọmọ òrùka ẹ̀kọ́ ànábi ni àwọn kan ó dépò àsọ ìmì lè kọ́ ìmì wọ́n ó dépò àwọn tí ń gbá àwẹ̀ tí wọ́n tún ń kírun lóru bákan náà àwọn afáàtì ẹ̀tù pé ẹni tó ń gbá àwẹ̀ tí ìtùnú ẹni tó ń yan nájìlá tí ò ní ìdádúró gbogbo gbèsè ayé rẹ̀ ó fi gbààwẹ̀ ó fi yan náfìlà ni àwọn kan ó dépò yẹn pẹ̀lú kíni pẹ̀lú ìwà dáadáa ilé yìí àdífì yìí nínú pàtàkì rẹ̀ ó ní pé ó ń ṣàlàyé àánú ọlọ́run ó ń jẹ́ káwọn ọlọ́run ọba aláàánú ni ẹ̀rípa náà bí inú àdífì yìí sì kò sọ pé ẹni tó yan náfìlà púpọ̀ kò sọ pé ẹni tó ń gbààwẹ̀ tàtàwà púpọ̀ torí pé ìran torí pé àwọn kan máa ń ṣírò àwọn àdífì gbọ́ nígbà ah, tánábì ni òun máa náwó wọn mójútó ọmọ òrukàn kó ń lè wà lẹ́gbẹ̀ẹ́ ànábì náà àlìjẹ́nà kò wá ní kí ọ̀ràn máa lá gbogbo àwọn nǹkan tánábì ń sọ yìí bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àlìjẹ́nà yìí wà fún ẹni tó jẹ́ mùsùlùmí o olùkọ́ bí yẹ ó wà fún ẹni tó ṣe kí mùsùlùmí tẹ́ bó ṣe wà nù suratul uh, Isra suratul Isra sura seventeen lọ́wọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run ní mankana yurid wa mankana yurid lè áàkìrọ wa huwa mu'minun wa sa'ala àṣàyàhá kana sa'yuhu mashkura ẹni tó wáyé pé iṣẹ́ tó ń ṣe láyé iṣẹ́ rí tí ń ṣe dáadáa tó ń ṣe tàbí ẹni tó gbogbo gbòkègbodò rẹ̀ láyé ọ̀run ló kọjú sí pé òun fẹ́ wà lìjẹ́ náà wàá wà mọ́min ọlọ́run ní lẹ́ni tó jẹ́ múùmí ní àwọn èèyàn máa ń ṣe àdìsí tí mo gbọ́ kẹsẹ̀tì kan tá a fa kan ṣe jáde ó lọ tú àyà yìí oníwàá wà múùmí ní olóhùn gangan ni múùmí ní ẹ̀rí ẹni tó bá jẹ́ pọ́ọ̀rùn ló wà ní múùmí ní o wáwù lẹ̀ hàlì nìyí o this is conditional wow it's not wáwù lẹ̀ àkfì it's not conjunctional wow wá ọ̀tọ́lọ́run sọ bí pé wàhúwà múmin àti pé òní múmin ní kìí ṣe pàtí pé òní múmin ní kìí ṣe wá ọ̀tá fi ń so ọ̀rọ̀ méjì pọ̀ wá ò tá a fi ń sọ ipò tẹ́nìyẹn wà lélẹ̀ wàhúwà mọ́mìn tẹ́nìyẹn sì jó nígbàgbọ́ òdodo tó jẹ́ mọ́mìn ní. olùkọ́ ti yé wá sa àlà àṣà àyà tó ń gbìyànjú tó ń ṣiṣẹ́ àlìjánná wàhúwà mọ́mìn tó sì lọ jẹ́ mọ́mìn ní o nígbà náà káànà sáàyò ó mẹ́ṣkúrọ̀ ìgbà náà látọ̀ san lẹ́sàn iṣẹ́ rẹ̀ tó ń ṣe mọ̀fúnmù kọláfà ìdàkejì rẹ̀ ń pé tó bá ń ṣe gbogbo wàhálà yìí tọ́jú ọmọ òrukàn ṣe gbogbo ẹ̀ tí ò bá jẹ́ mùmínì tí kírun tí gba àwẹ̀ tí ò gbà tí ò gbà náà dìgbọ́ humanity ló ń ṣiṣẹ́ fún o àwọn náà sì máa ń sọ it's for <laughs> humanity ó ń ṣe fún ìgbésí ayé àwọn ọmọ ènìyàn kò ṣe fàlìjẹ náà ọlọ́run ti sọ àwọn mùsùlùmí pé sáré ó ilà màtírọ́tì min rabbikum wa jannatin ardu as-samawati wal ard u'iddat lil muttaqin ẹ̀rí ọlọ́run ní ẹ ṣe ìgbìyànjú ẹ sálápá ń tètè sáré o ẹ sáré ìje ẹ fi gagbága ẹ sálápá ń tètè ẹ sáré ìlà mọ̀tírọ́pì mi rọ́bìkùn láti wá àforíjì olúwa yín àti kí ni wà jàǹnàtì àtàlìjẹ́nà kan ardu asama wàtò àtìbú rẹ̀ ó dàbí sánmà àtìlẹ̀ kápapọ̀ ni ọ̀rọ̀ èyí dàtìlẹ̀ mọ̀tàkì ta pèsè ilẹ̀ fún àwọn wo ni àwọn olùpayọ̀ torí náà gbogbo tá à ń kà yìí kẹ́nìkan máa ṣe mistake pé tóun ò bá kírun òun ò lọ máa ṣe léyìí o gbọ́dọ̀ mọ́ kírun o gbọ́dọ̀ mọ́ máa gbààwẹ̀ Ramadan o àwọn nǹkan tí ò ní o gbọ́dọ̀ ṣe é bọ́ o tó bá ṣe bọ́ pínrín gbogbo ṣe ẹ̀ ti bàjẹ́ gbogbo tó ń ṣe ọlọ́run ní ìgbà o ṣùrù tó kọ bólè àmọ́ ẹ̀ láti ṣàlàyé ẹ̀ mọ́jẹ̀mú tọ́lọ́run fi ń gbaṣẹ́ lọ́wọ́ èèyàn àkànnú ẹ̀ ní kò jẹ́ mùmínì o tó bá jẹ́ mùmínì la yukbal ànígbà o Allahu ta'ala alim. náà gbìyànjú rí nìyẹn anábìwá Muhammad sallallahu alaihi wasallam ni man damma yatiman bayna muslimina fi ta'ami wa sharabi hatta yastadniya anhu wajabat lahu al-jannah subhanallah ẹnikẹ́ni tó bá mú ọmọ òrukàn ẹyọ kan láàrin mùsùlùmí tó wá ń fún lóúnjẹ ó ń fún oúnjẹ ó ń fún mu títí tó ń tọ̀hún ọmọ òrukàn yẹn fi wá dá dúró tí ò bùkátà sí jíjẹ mímu látọ̀dọ̀ rẹ̀ mọ́ tọ̀ wájà bá ti la olùjànà ó ti dọ̀ràn yàn fún àlìjánà irú ẹni bí àlìjánà dọ̀ràn yàn fún afa àtọ̀bọ̀rá nígbà àdìsí náà àti mọ́mọ́ ahmed kẹ́bí afa wa alalibani ṣe sọ pé lálàáfíà ń sọ ìtàrgì bọ̀tàrgìb wọ́n ní arákùnrin kan wá bá nàbí wa muhammed máa ń fà á ní ọmọ òru kan ní mójútó ti tọ́jú náà àdìsí abúdàrdá ó ní ata nàbí ya sallallahu alaihi wa alihi wa sallam rajulun yashku qaswata arákùnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam wá ń kíbò sí i pé ọkàn òun le ń sọ fánàbí ọkàn òun le náà sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run èèwọ̀ yóò kàn le kókó ní qala atuhibbu an yalina qalbuk ànábì sọ fẹ́ kọ́kàn rẹ̀ ó rọ̀ wa tudrik hajatak bùkátà rẹ̀ tó fẹ́ gbọ́ kólikóli kó sì máa rí bùkátà ẹ̀ gbọ́ ànábì wa ní irhamul yatima ní tó ṣe ni pé lọ́ máa ṣàánú àwọn ọmọ òrukàn wàmsà rọ́ọ̀sà ò máa fọwọ́ pa lórí tó bá láwọn ọmọ òrukàn mọ́kàn wọ́n ń kó o mọ́ gbà wọn létí mọ́ gbà wọn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àní tó bá lọ́mọ òrukàn pàà tó gba alábàárà ẹ̀mí yóò gba lórí nígbà tí bàbá rẹ̀ wà láyé ìka ni bàbá rẹ̀ èèyàn burúkú ni bàbá wọn wà ní kékeré ọmọ àbúrò ló jẹ́ bàbá yẹn jẹ́ gbọ́n ẹ̀gbọ́n tó jìnnà sí tó lè bí lọ́mọ ni àní lọ́nà oko ajú àwọn afa wọn ń pa tó bá sì jẹ́ ni á ní ẹ̀rí àní kò máa sáré ọkọ̀ ìjọ kan ó gán mọ́ òun kan gan ó wá fi òun lẹ̀ ìgboro lábẹ́ bíríìjì ló ń sùn mọ́jú ṣe àwọn ará àdúgbò kan lórí tí wọ́n mú un wá bàbá ìwé rẹ̀ pa gba orí ẹ̀ subhanallah anabi ní rárá o wàmsà rọ̀ọ̀sà ọkàn ti lè lórí fún lóúnjẹ jẹ nínú tọ́ ní oúnjẹ ní gbogbo bùkátà tó fẹ́ gbọ̀n orí Mm, imam taburani náà ló gbà wá máa si sí abúdàbà ni eh, sheikh alalbani nínú sọ wa tarhib wọn sọ kó lálàáfíà àbá wa sótórí náà ìmọ̀ ah, ṣe pàtàkì ó ṣe pàtàkì gan àwọn tí ọbẹ̀lẹ̀ eh, ìpínà fún ń ṣàlàyé ń bí òun náà ní àwùjọ wa lónìí àyíká ọmọ òrukàn sí tẹ́bárántí inú jésù ọ̀hánà ọlọ́ni fálakọta hamẹlẹ akọba wà mẹ àdéhọ kàmẹlẹ akọba fakùrọkọba àwọn ìtọ àmú fi ya omi bí mọsikọba yàtí mọdà mọkọrọba tí mo kà lẹ́ẹ̀kan tí mo sọ nípa àwọn ọmọ òrukàn tó súnmọ́ ọlọ́ni lè wà má bèrè ọkà mẹ́lẹ̀ àkọ́bá lẹ́ kí ni ó fi mọ́ òkè torí gbákùgbàkù òwe la fi pa fákò rọ́kọ́bà máa bọ́kùn ẹ̀rú máa bọ́kùn lọ́rùn ẹ̀rú ni àwọn ìtọ̀ àmọ̀ àbí kò máa fáwọn èèyàn jẹ bí mọ́síkọ́bà ló ń jẹ ní ọjọ́ ibi tó lágbára ibi tó le ni wọ́n ń pè mọ́síkọ́bà o àwọn wo ló máa fún lóúnjẹ ìyá tí máa ń dá màkọ̀rọ́bà ọmọ òrukàn tó jẹ́ bí rẹ fámìlì rẹ ni a ó mẹsìkìrínà àbálá ìní dá mọ́tòrọ́bà kò sí tó kù fún ju yẹ̀pẹ̀ èyí lọ títí kéèyàn bu yẹ̀pẹ̀ ọwọ́ kan káwọn yẹn ní ó lè wọn ò ní sọ bẹ́ẹ̀ kò sí tó nímọ̀ ju yẹ̀pẹ̀ tó wà nù yàrá rẹ̀ àbí níwájú ìta rẹ̀ lọ. yẹ̀rì torí náà ó ṣe pàtàkì hadith yìí níparí ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé àṣé àwọn ọ̀nà ẹ̀bùrú kan wà fún gbogbo mọ̀mìnì tí ń kírun tí ń gbààwẹ̀ rọ̀mọdé irun ọ̀ràn èèyàn tó ń gbààwẹ̀ rọ̀mọdọ́ọ̀nù tí ò ní kápá láti ẹ̀ ti ṣiṣẹ́ hajj tó láì láì ní ni tàbó tiẹ̀ ní òṣìṣẹ́ hajj àṣàwọn ọ̀nà ìburú kan wà tá a fi lè wọ aljanna firdaus táwọn ibi níta bá ń tọrọ aljanna káka má dédé wọn sọ pé lọ́njẹ́ wọ aljanna ká máa fi aljanna firdaus tó ga jù àṣàwọn ọ̀nà ìburú kan wà tọ́lọ̀ ṣàánú wa torí pé alatif alatifu ìtumọ̀ rẹ̀ ń yorùbá táwọn bàbá abẹ́ńṣe máa ń tu ni ẹlẹ́bùrú kẹ ó dẹ́ correct nínú sẹ́rí o ẹni tí máa kẹ́ èèyàn táwọn èèyàn ò ní lè ṣàlàyé pé báwo ló ṣe ní tó ní kò sì ṣẹ́ṣọ́ ẹ̀bùrú ló gbà wá káà láàrin jọ̀wọ́ sí jọ̀wọ́ àti àwọn ọ̀nà ẹ̀bùrú kan wà tá a lè gbà dá àlùjánnà fèrèdáùsì yẹn a ti sọ àwọn kan sẹ́yìn ọ̀kan nù rẹ̀ ní ká tọ́jú ọmọ òrukàn tí wọ́n bá sọ pé kéèyàn mójútó ọmọ òrukàn kébé kó wọn sẹ́ǹdì owó sí ibi àtìyá ẹ̀kọ́ o wàá da ọmọ yẹn gẹ́gẹ́ báwọn afáàṣì ṣàlàyé ó da ọmọ yẹn pọ̀ máwọn ọmọ tiẹ̀ yóò àmọ́ gbélé ẹ̀ nàbà wà nìyẹn àwọn bó ṣe wá ń tọ́ ọmọ tí òun náà ló ṣe máa tọ́ ọmọ òrukàn yẹn láì ní ìṣòpinya láàrin wọn mo ti rá àwọn kan kọlọ́n kó ṣàforíjì fún mi náà o tòró yẹ kí n sọ fún wọn ṣùgbọ́n kan mi ò lọ ọbẹ̀ ni o wọ́n gba àwọn ọmọ òrukàn sọ́dọ̀ tó jẹ́ ọmọ ẹbí wọn tó kù ṣùgbọ́n ọmọ tí wọ́n fi sí expensive school mi ní sọ pé better school school tówó rẹ̀ wọ́n torí pé kí owó sùkúù wọn kò túmọ̀ sí pé ó dáa ju tówó rẹ̀ wọ́n lọ mo fi sọ pé they put them in expensive school school tó wọ́n wọ́n wá lọ fà àwọn ọmọ òrukàn yẹn tó jẹ́ àbúrò tó jẹ́ gbọ́n wọn àbábúrò wọn tó ti kú yìí wọ́n á mọ̀ ọmọ tí wọ́n lọ fi sí inexpensive school school tí ò wọ́n wọ́n lọ fa àwọn ọmọ yẹn sí ṣàgbẹ́ wọ́n gbìyànjú ṣùgbọ́n tá a ṣe rí à ń sọ ni pé irú skul iléèwé tó fa àwọn ọmọ rẹ̀ síhùn náà ló fa àwọn ọmọ yẹn sí tó bá fa àwọn ọmọ yẹn sí skul tí wọ́n san three hundred thousand naira per per session lápẹẹrẹ ibẹ̀ náà ló fa àwọn ọmọ yẹn sí ò ní lọ fi sí káwọn ó wà lọ fa àwọn ọmọ yẹn sí tí wọ́n san hundred thousand per mo yẹ sọ ẹlẹ́mi ó kàn rẹ́ ní three hundred thousand per annum mi ò yí expensive school mo fi ṣàpèjúwe ni tá jẹ́ three hundred thousand naira or five hundred thousand naira per term ni wọ́n ń san ní skul tó fọmọ tiẹ̀ sí ibẹ̀ náà ló fọmọ orúkọ yẹn sí. tẹ́rìbíyà ó kọ tó bá ráwọn ìwà kan tí ò dáa ò ní fílẹ̀ tó rẹ́rù mí ìka ni yóò mọ̀ọ́mọ̀ fílẹ̀ gbogbo àwọn ìwà tí ò dáa tó ń hù yẹn ló correct ló ṣàtúnṣe ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣàtúnṣe tàwọn ọmọ tiẹ̀ gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn yẹn gbẹ́ ló ṣe ṣe ọmọ yẹn tí ó fi dókè tí ò ní sòpin láàrin ọmọ tiẹ̀ àtọmọ òrukàn yẹn ní tí wọ́n sọ pé èèyàn mójútó ọmọ òrukàn yẹn ń tọ́jú ẹ̀ nìyẹn o títí títí ṣùgbọ́n ẹni tí ò bá wá láǹfààní eléyìí tó bá ráwọn ọmọ òrukàn kan ó lé ṣe nǹkan ò lè quantify kó ṣe òdi wọn kí ni wọ́n mọ̀ ọ́n ná lé lórí àwọn tí wọ́n kà láfà ara wọn ìyẹn nípa àwọn tí wọ́n làbọ̀ra wọn lọ́rùn báwọn fẹ́ máa mójútó àlámọ̀rí ọmọ òrukàn tí wọ́n sọ fáwọn èèyàn pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn èèló ni yóò tọ́ ọmọ òrukàn yìí tí wọ́n bá sọ fún ọ

láti ìgbà tí wọ́n ti kú àwọn èèyàn ó kàn wá ní jọ́ méjì jọ́ mẹ́ta nígbà tí àwọn ọba fi jáde opó lẹ́ẹ̀kọ̀ọ̀kan kálukú gbàgbé wọn ni kò sẹ́ni tí ó dá sí wọn náà àwọn ní òwà máa bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ sóbìnrin yẹn obìnrin yẹn kò ní sùúrù ẹ̀rí nǹkan bàbá wọn kò tí ì pójú mẹ́fà tó kú ó ti tẹ̀lé ọkùnrin lọ kí ni ó jẹ tí ò bá tẹ̀lé ọkùnrin ẹ̀yin tó yẹ kẹ́ ẹ fún ẹ fún ẹ ló tẹ̀lé ọkùnrin lọ kò sí ní tẹ̀lé ọkùnrin lọ ṣùgbọ́n ẹ̀yin ló yẹ kẹ́ ẹ fún iṣẹ́ fún ní nǹkan kan ní lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fi sọ̀rọ̀ nípa àwọn armala àwọn wo là ń pè ní armala àwọn opó ànábì ní asáàì alal armalati wal miskini kalmujahidi fi sabilillah wàhsíbù kọ́lá kàlùkọ́ ìbìlẹ́dì láyáftúr wákàsọ́ ìmì láyúftúr rọwà al-Bukhari Muslim náà àdìsí alimọ́n bukhari àti muslim abu rẹ́rọ ni iṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam asaari alal armala olùgbìyànjú nípa àmójútó ìtọ́jú àwọn opó obìnrin tọkọ wọn aláìsí wàlẹ̀ miskin àtàwọn aláìní kalimuja eid ó dàgẹ́ bí olùgbìyànjú fi sàbílì láì sójú ọ̀nà ọlọ́run àwọn tó ń jagun olùjagun jihad sójú ọ̀nà ọlọ́run abu rẹ́rọ ni mo wò pa sọ pé kàlẹ́ kọ́ ìn bí ẹni tó ń dìde lóru alẹ́dìlá àyàfò kíkìrí rẹ̀ yóò sàmọ̀ ìyẹn fìlà lọ ṣáá kò lópin wàkàsọ́ ìní gàgẹ́ bí aláàwẹ̀ láàyò fìtè kò síjọ́ tí òyì gbà wẹ̀ ojoojúmọ́ ni bukhari àti muslim ló gbà wọn tó náà àwọn opó ń gá àmójútó wọn. eléyìí náà àwa obìnrin tọkọ wa ṣe aláìsí ká má máa dà àwọn ọmọ sọnù pé ah, ọmọ ṣàyè tiẹ̀ òun náà fẹ́ ṣàyè tó ń lọ awa obìnrin tọkọ wa ṣaláìsí yẹn tá a wá ń ṣe wàhálà lórí àtìtọ́ àwọn ọmọ yẹn láti kékeré yẹn a wà nínú àwọn tánàbí ń sọ wípé ẹni tó ń mójú tó ta ni tó ń mójú tó ọmọ tá a kà náà àdìsí yẹn káfílù irú obìnrin yẹn tọkọ kú òun pure water lẹ́gbẹ̀ẹ́ títì sáré tẹ̀lé mọ́tò ee kìnnì kan jowó mi lẹ́ o gbogbo ẹ̀ káwọn ọmọ àwọn ọmọ kéékèèké àwọn ẹ̀nà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ́ẹ́ kàn kí wọ́n á ní kìnnì kan nígbà tí ó pẹ́ náà àwọn ọmọ yẹn bá tọ́ ló ṣàtọ̀ ọmọ títí táwọn ọmọ yẹn fi tójú bọ́ irú obìnrin yẹn náà yóò wà náà yóò wà dàbí tani yóò dàbí yóò wà gẹ́gẹ́ lóòótọ́ ó lè nira ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ẹ wo ládàtẹ́ ẹgbà tó bá díjọ́ gbèndé tẹ́nìkan ọba dá sí wọn. torí náà rọ àwọn obìnrin yẹn ká má da ọmọ ẹlẹ torí ẹlòmíì tí ọkọ bá yóò kàn da ọmọ ẹlẹ ẹ̀yin lẹbi máa ń yẹn fámìlì yóò kàn àwọn ọmọ ọdún méje ìkan ọmọ ọdún méje ìkan ọmọ ọdún márùn ìkan ọmọ ọdún mẹ́ta yóò kàn da mẹ́tẹ̀ẹ̀ta lẹ ní ó lọnu ò ní rí mọ́ after twenty years tàbí twenty five years ni ó wàá dé yẹ lóun wọ ọmọ òun kiri òun dé ẹ wo ohun tó pàdánù wọn gbìyànjú ó sì jẹ́ pé mo má pẹ̀rẹ̀ àwọn èyí tó ń ẹlòmíín wà kí kó ń jìyà kankan oníṣẹ́ oní gbogbo ẹ̀ ṣùgbọ́n yóò ní àwọn ọmọ yẹn pé àwọn fámìlì ò dá sí òun ò ní dá sí wọn ó máa bí mi ń sìn ṣùgbọ́n yẹn ò bá mọ̀ eléyìí tí mo sọ yìí is not a license for single parenthood. kìí ṣe ìgbàláàyè kóbìnrin sọ pé òun fẹ́ dádó pẹ̀lú ọmọ òun ṣe àpò single parent tá à sọ yìí ó kó nǹkan méjì sínú ìkanú ẹ̀ lé àwọn kan wà wọ́n kọ ọkọ wọn sílẹ̀ kìí ṣe pọkọ ló kọ wọn àwọn ló kọkọ lẹ̀ wọ́n wá ń tọ́jú àwọn ọmọ yẹn tí wọ́n mójútó àwọn ọmọ òrukàn yẹn bàbá àwọn ọmọ yẹn wà láyé ẹ̀ sí nínú àwọn tó máa gbà ládàá yẹn o tàbí ẹni tó yẹ pé ọkùnrin kọ́ lẹ̀ ọkọ ló kọ sílẹ̀ kìí ṣòun ló kọ́kọ́ lé ọkọ ló lé lọ àwọn ọmọ yẹn ọkọ yẹn wá kọ̀ sí lọ́wọ́ lọ́rùn kò mójútó kò sì sílé ẹjọ́ tàbí àwọn ìjọba tó lè bá a dá sí láti fi agbára mú ọkùnrin yẹn láti tó àwọn ọmọ yẹn wá ń tó àwọn ọmọ yẹn kìí ṣe yẹtíìmù làwọn ọmọ yẹn kìí ṣàwọn òrukàn làwọn ọmọ yẹn àwọn yẹn sì ní bàbá kéèsì míì nìyẹn hadith wà lórí èèyàn náà pé wọ́n wà lè jẹ́ náà olùgbà àti tírítì ẹ̀rí ńgbà tí arábìnrin kan gbé àwọn ọmọ wá ọmọ méjì tí Aisha radiyallahu ta'ala ní atófóbìnrin yẹn dábínú tó fún àwọn ọmọ yẹn tí wọ́n tún sunkún tó tún padà fún wọn tánà bí sọ papọ̀ màlìjẹ́ náà nírú àwọn obìnrin bẹ́yìn ṣùgbọ́n àwọn yẹn kì í ṣe pé àwọn yẹn tí ò ní wọ́n mójútó ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa lọ́mọ jù bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wà láì àǹfààní ńláńlá lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a rí jájẹ yàtọ̀ sí pákó tí wọ́n láwa tá a rí jájẹ you are a civil servant wọ́n náà rí jẹ́ Yeah, you are a uh, business tycoon or even o jẹ́ kí o wá jẹ́ sole proprietorship kó jẹ́ pé o kàn ọ̀rá ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì ni o nílé tó ń gbé o ní yàrá tí wọ́n náà ti kọ́ lé o lè jẹ́ pé o kọ́ face me àfẹ́sù ọ boys quarter ló kọ́ tó ń gbé bẹ́ẹ̀ o ti rí yìí tàbá sọ pé àwọn tó rí jẹ lòmí ojú àwọn ọmọ tí mi lọ máa ń wò káàkiri àwọn bí lọ ń wò ìwọ náà ní ìṣe ìwọ tó wà level fifteen level sixteen lẹ́nu iṣẹ́ ìjọba federal worker state worker ọmọye tó ń gbà tó lè tọ́jú ọmọ òrukàn olóòní òní òní òní títí táwọn ọmọ àbúrò rẹ fi yẹ hànà sílùú yín ẹ lọ mú wọn ìmí ìtì ẹ̀dínà sọ́rọ́ ó di kẹfìrí àwọn àwọn àwọn kẹfìrí ni wọ́n wá mú ni wọ́n tọ́ dàgbà ní ẹ̀rí nǹkan ó di kẹfìrí ìwọ ló sọ di kẹfìrí àwọn kẹfìrí tó mú sọ́dọ̀ tí wọ́n tọ̀wọ̀ sí ní tó wọ́ láàrín náà struggle with life ni òun struggle òun struggle a rí aṣọ tó wà lọ́rùn rẹ̀ a rí bàtà tó wọ̀ sẹ́sẹ̀ a rí fìlà tó jíire tó fi sórí a ríro ọkọ̀ tó ń lò hmm? gbogbo àwọn kan wáyé wà láyé àǹfààní ni fún wa láti wà lè jẹ́nà Firdaus ọlọ́ba ayé ṣe ní rọrùn fún wa ní àkótán eléyìí gbọ́dọ̀ ṣe àwa mùsùlùmí ọkùnrin lójú kòkòrò láti máa fẹ́ àwọn obìnrin tọkọ wọn jáde láyé tọkọ wọn ṣàìsí tí wọ́n lọ́mọ lóòótọ́ nínú ṣẹ̀ríà Islam wọ́n sọ pé a lè mú májẹ̀mú wá fóbìnrin tá a fẹ́ fẹ́ tó ti bímọ tẹ́lẹ̀ pé àní bá tọ́mọ ẹ̀ ṣùgbọ́n eléyìí yóò jẹ́ wá ṣe wá lójú kòkòrò pé àṣà àwọn obìnrin tí wọ́n ti ẹ̀ tọkọ wọn ti kú tí wọ́n wá láwọn ọmọ wẹrẹ lọ́dọ̀ ìlú yẹ ká tiẹ̀ máa wá láti fẹ́ ju àwọn obìnrin tí ò tiẹ̀ tí lọ́kọ lọ títí nígbà fẹ́ virgin sin obìnrin tí ò tí lọ́kọ rí tí ò rí ó dá o ṣùgbọ́n láàdá àti wà ní àlìjẹ́nà fìdáàs pẹ̀lú ànábì yìí kò ní yọ ń bẹ̀ yìí ṣùgbọ́n bó ṣe fẹ́ mú sísà yẹn òun yẹn ìwọ ló fẹ́ ọmọ mẹ́ta ló ti bí fọ́kọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ tó ṣaláìsí ọmọ mẹ́rin ló ti bí fọ́kọ ẹ̀ kọ́kọ ẹ̀ tó ṣaláìsí hmm? àbọ̀mọ márùn-ún àbọ̀mọ mẹ́fà àbọ̀mọ méje ẹlòmíní wá gan-an eh, bó ṣe ń tọ́ wọn yẹn tó ṣe kó wọn sọ́dọ̀ tó ń tọ́ wọn yẹn ọlọ́run wàá máa pèsè nǹkan tí wọ́n gan fi máa tọ́ wọn torí pé ọlọ́run ti mọ̀ pé ó ní kíni ó ti ní bùkátà tó fẹ́ gbọ́ kọ̀ọ̀bánà àbáni mi náà zọ́ àjìnà wà lórí àtúnà kọ̀ọ̀bá yìí mọ̀ jẹ́ náà tẹ̀kínà ni wọ́n àtàwọn oríṣiríṣi àdúrà tá à ń ṣe ọlọ́run mọ̀ á fún ọ ní tó fi gbọ́ ó wà dáadáa bẹ́ẹ̀ hmm? nítorí náà àìsá ó ṣe kò ṣe lágbára mọ́ ó ṣe bó ṣe lágbára mọ́ ọlọ́run gan lè wò yẹn kó wá sọ̀wọ́ gan dẹ̀ tí yóò rí tí yóò rí mu tó máa ná gbogbo nǹkan rẹ̀ ó wà máa dán nítorí pé ó lẹ́mìí àti ṣe dáadáa ọmọ kan péré lóbìnrin yẹn bí ọmọ méjì ni wàǹfààní ńlá tó ní wàǹfààní ńlá tó ní hmm? ládùúgbò umu kan ọkọ ẹ̀ kú ó sì ti bímọ méje kọkọ ẹ̀ tó lọ nínú àwọn ọmọ méje àwọn ọmọ yẹn kò sí tó ti ìbẹ̀rẹ̀ tó ti ìbàlágà nù wọn hmm? torí gbogbo wọn méje tó dàgbà jù nínú àwọn ọmọ yẹn ni hmm? ọdún ni tí bọ́dà kan bá fẹ́ wọn àwa bọ́dà yòókù náà lè rò pé ìwọ nìkan kọ́ ló gbà ládàá kó àwọn twins yẹn kó wọn sọ́dọ̀ ìyá wọn torí pé àwọn ló ń fún lọ́yàn lọ́wọ́ tí bàbá wọn fi kú kó sọ́dọ̀ ń tiẹ̀ àwa náà ó pín àwọn eléyìí sọ́dọ̀ èmi ò mú eléyìí ìwọ mú eléyìí ìwọ mú eléyìí kódà tí fámìlì wọn mọ̀ yọjú ẹ ti kó wọn sọ́dọ̀ ẹ ti ń tọ́ wọn lọ ọkàn obìnrin yẹn ó balẹ̀ ó parí nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn wa wọn ni àmọ́ kí ló ṣe tọkọ rẹ̀ fi kú hmm, obìnrin yẹn ó lè jẹ́ pé ó rí pọkọpọkọ lónìí òun ò lè fẹ́ tẹ́lómi èsì fẹ́ fi obìnrin tó tọkọ ẹ̀ ṣaláìsí nù yóò ní hmm, ó lè jẹ́ orí pọkọpọkọ ni wọ́n pé èèyàn tó fẹ́ nísìnyí ń tọ̀hún ó tún kú ni sóhánilá gbogbo àwọn àkídà Yorùbá wọ̀nyí kì í ṣàkídà mùsùlùmí o kì í ṣàdéhó káwọn mùsùlùmí ẹlòmí sọ pé ọkọ rẹ̀ nígbà tí ó fi kú sí ó ní wọn náà ọkọ ẹ̀ ò ní aláìní lọkọ ẹ̀ kàkẹ́ ó lò sí gan-an obìnrin eléyìí obìnrin tí wọ́n kó òṣì báyàn ni òun ò lè fẹ́ o tó ń bá fẹ́ kó wọ́n tún lọ kó sì bá àwọn ò ní fẹ́ ẹ̀rí nǹkan báyìí gbogbo àwọn àkídà Yorùbá nìyàn níjọ́ tó o bá ti fẹ́ ànábì ti kọ ọ ní tó sì bó sì ń bẹ lára yóò ni mo kàn sọ ni ti ń jórí o gbogbo àwọn nǹkan tó ń yẹn yóò fò dànù ni tó bá ti wọlé ti sùn ìwọ yan náfìlà araka méjì kó tò sẹ́yìn rẹ kó náà yan náfìlà araka méjì èèyàn tájẹ́tì déètì ó láṣẹ nìka tájẹ́tì déètì tí ò ní ń ṣe menstruation torí ńgbà míì èèyàn máa ń yóò kàn bọ́ sí road close gba olóúnjẹ pé dé ó ti má ó ti lọ́kọ rí kò gbogbo kí nìyẹn ò ní túmọ̀ sí ṣe dùn márìjì ń déètì yẹn tẹ bá dẹ̀ ṣe márìjì torí pé òun ṣe menstruation lọ ọmọ ti wọlé tó bá parí menstruation máa bọ̀ kódà èèyàn lè spagin gan èèyàn lè mọ́ ti mú ó ní di o torí pé náfìlà fẹ́fẹ́ yàn yẹn obìnrin tó ń ṣe menstruation tó ń ṣe kan ṣò lè yàn náfìlà yẹn tẹ́bá bíládínú mọ̀só ṣe sọ ayé yàn náfìlà ìwọ ó ṣáájú òun ó tò lẹ́yìn ẹ̀ yàn náfìlà tán tẹ́ sálámà gbogbo ń tẹ́ ń fẹ́ nínú oríire ayé àtàlìkì àmọ́ ẹ̀ tọrọ ẹ̀ ń bẹ̀yìn lẹ́yìn náà wàá gbé ọwọ́ mo ti fọ àwọn nǹkan kan bíi àwọn ọ̀wẹ́kẹ́ àtẹ̀rẹ́ ìfẹ́tẹ́jọṣe kó tó di pé ó súnmọ́ gangan wàá gbọ́wọ́lé àṣó ìtẹ́ǹpẹ́ ní àṣó orí ni àtàrí four eight wàá gbọ́wọ́lé wàá kàdúrà sí pé allahumma inni as'aluka min khairiha wa khairi ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi allahumma ìrẹ́ allah inni as'aluka èmi ń lọ́dọ̀ rẹ̀ khairaha oore tí ń bẹ lára obìnrin wà khayra ma jabbalta ali àtòrí tó dámọ̀ wà áwùdù bí kàmí ṣàgbéyà mo sádìrẹ ọlọ́run ọba kù níbi aburú ara obìnrin yìí mo mọ wáṣọ ẹ̀ ń bẹ̀ wà sharri ma jabbalta ali àtàbúrú tó dámọ̀ láì pé orí ibú kan tẹ̀lé kí àbóṣì kan tẹ̀lé kí ó ti wọ́n dànù ó ti ní kọ́lọ́run ó làwọ̀ ń bẹ̀ ní tiẹ̀ yóò là ọ́ ni rògbòdìyẹ tó bá dẹ̀ ti fẹ́ súnmọ́ ńgbà tí tàdẹ̀yìn tí kálámù fẹ́ kó sínú tàdá tẹ́fẹ́ ju kòdòrò sínú kànga omi hmm, tó fẹ́ súnmọ́ gangan Allahumma jannibna shaitan ìyàwó àyà shaitan bánábi ṣe kọ́ wa ní ọ̀já níbi shaitan náà máa razaqtana ya àṣetán ìyá nǹkan tó fi ta wá lọ́rẹ látara àbálòpọ̀ yìí ọmọ tí ó wáyé mọ̀jẹ̀ṣú òdọ́dọ̀ ẹ̀ tó bá ti lè take àwọn precautions yẹn gbogbo tó ń bẹ̀rù lára obìnrin yẹn kò lè dọ́dọ̀ rẹ̀ tó bá ti lè jẹ́ wà ń bẹ̀. sọ àìlẹ́kọ̀ọ́ ló bi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run bá ó ṣàánú wa ọlọ́run yóò fún alágbẹ̀yọ ọ̀rọ̀ rẹ̀ èyí tá a wí tó bá a mú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o kọ́lọ́run má dùn wá ládàá rẹ̀ èyí tá a wí tí ò bá a wá látọ̀dọ̀ ara wa àti ṣòtọ́n ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn jábà nàbí wọlé ọlá jábà nàbí wọlé ọlá mẹ́jà wà lẹ́yìn ànàbí ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته